الحمد لله والصلاة والسلام على رسول الله tíra tí a fi ṣe dánilẹ́kọ̀ọ́ tàbí palẹ̀mọ́ fún oṣù Ramadan òní ni jọ́ kẹsàn-án oṣù Sha'ban Ramadan náà ọlọ́njọ́ bá wà láyàtọ̀ láyé tọ́dá ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah òní ni fatawa muhimma kitabu siyam lankalowo ọ̀rọ̀ nípa ààwẹ̀ àfá àtàlàyé fún wa nípa àwọn èèyàn mélòó ni wọ́n rí oṣù tàbí fi rí oṣù wọn ṣiṣẹ́ sí page 599 ni a wà àfá ni hukm al'amal bí rúyàtí ìmọ̀nàrọ̀ alìhìláàlì bí làláàtí bí àdísà kalmarasid wàdárábìl ó ní kí ni ìdájọ́ àwọn tí wọ́n ń wá oṣù pẹ̀lú àwọn modern instrument equipment bíi radar tí wọ́n fi ń wá oṣù tó yẹ pé ojúlátà lè má rí àmọ́ pẹ̀lú àwọn instrument wọ́n ń lò wọ̀nyẹn ó di ẹ̀wọ́n lè rí oṣù kí ni ìdájọ́ rẹ̀ ṣé a lè fi àwọn instrument ìgbàlódé wọ̀nyí káfí wá oṣù tó yẹ pé ojú òòrè a máa fi instrument ìgbàlódé rí kí ni ìdájọ́ rẹ̀ nínú sharia من عبد العزيز بن عبد الله بن باز رضي الله إلى حضرة الآخر مكرم وفقه الله بكل خير آمين فاني دعوه لا تدعو عبد العزيز وما عبد الله وما باز ọmọ ẹ̀yà <coughs> wa pàtàkì tó béèrè béèrè ọlọ́nkọ́bà síkò gbogbo rẹ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh amma ba'd kí ọlọ́ọ̀lọ́ ọlọ́kọ́mọ bá yín lẹ́yìn náà question number 890 ni فقد وصل إلى كتابكم كريم ووصل إلي كتابكم كريم المؤخر في 12 محرم ألف وثلاثمية وتسعين هجرة dájú dájú lẹ́tà ń tẹ́ kọ sí wa tí wọ́n dìtì ní 11th Muharram 1990 alẹ́tà náà gbà bí hùdá hù an tàdàmánà omin sọ́ál bí jawazul itibar isab fi isbatul hilal nípa ìbéèrè pé sọ́bà mú ká máa kàunka àwọn hisab láti pa pé àrísù wọ́n tó tabar rúyẹ̀tù hilal jadid àwọ̀tò standard rúyẹ̀tù bi'ain tí ó yẹ kéèyàn lè kàkún oṣù tí yẹn bá rí pẹ̀lú àwọn instrument wọ̀nyí àbí dandan ni kéèyàn rí pẹ̀lú ojú fòó والعمل في المملكة العربية السعودية في إثبات الهلال يكون بإساب أو بالآلات أو برؤية العين كما كان معلوما عم بيركسيني سعودية عين ṣé ẹ̀ ń ṣiṣẹ́ كاني ìrí oṣù pẹ̀lú òǹkà ni àbí pẹ̀lú àwọn instrument ni àbí pẹ̀lú ojúfò lẹ́ntí wà bá a ti mà ìdáhùn jawab àrísẹ́ bí láyà ó lò fi rú ẹ̀tìlẹ̀ ìlàdà Ramadan ولا غير من أحكام الشرعية بإجماع أهل العلم أوان كاتي حساب أي في شيشي nípa ìrí oṣù Ramadan àbúsùmí nínú àwọn ìdájọ́ sharia pẹ̀lú àpapọ̀ ìlú àwọn الفا حكي الإجماع في ذلك الشيخ الإسلام أبو عباس أحمد ابن حليم ابن تيمية رحمه الله عفاوة بشيخ الإسلام abu abbas ahmed ọmọ abdulhabid ibn tèmi alọ́sọ bẹ́ẹ̀ fún wa ikú gbogbo àwọn afọ́ alásìkò tó wọn àti síwájú wọn gbà pé àgbọ̀dọ̀ máa lo òǹkà والحادث في ذلك ما ثبت في الحديث الصحيحة عن النبي صلى الله عليه وسلم أنه قال إن طلب فبكات به ونان انتفسر له ننوع أحاديث تفسر له ahadisi ń bá ẹjẹ́ mọ̀ hadisi ni ó di wa àwọn ìdí sọfẹ́jọ nílẹ̀ àni nàbí ìsìsílẹ̀ náà kọ́ sóòmù lè rò yẹ ti ẹgbà wẹ̀ tún bá rí oṣù wọ afẹ́rú lè rò yẹ ti ẹ̀dẹ̀ sínú tún bá rí oṣù wọ́n tí kùrùkùrù bá bójú òrùn ọ̀run fẹ́kùnmílò ìdẹ̀tọ̀ sàlàfíì kẹ́ẹ̀ka òǹkà yẹn kó pé 30 أما لعلات الظاهر أدلة الشرعية عدم تكليف الناس بالتماس الهلال بها بل تكفي رؤية العين أما ما اسمه وهي إلينا قد قيكا برالي لولا لكوكو ما لوك قد ما واوسو توي كاسفو كون قلوك ما يوجوه لات ما واوسو في داجلو لكن من طالع الهلال بها من طلع علال بها وجزم بأنه رعاه بواسطة بعد غروب الشمس وهو مسلم عدل فلا عالم مانئا من عمله برؤية الإلال لكن من طالع علال بها أما أنت بقاله ريوس بلوه تقول له اسمه بقاله ريوس بلوه وجزم أنه رعاه تدى الدالوجو بقى أسلوه ويه والدالوجو قالوه بواسطتها أكبروا كله أو الانسومنت هي بالا غروب الشمس لين باتي يوم باتي وقت بالي يوم وهو مسلم تقوى تقوى مسلم يعني عدل تدو دي دي فلا عالم مانع عن عمل برؤيته إيه على الهلال يورين تفقف مرات اللو يريسو أني لأنها من رؤية العين تلوجنا لا من إسابة إن الإسكيتك وسيسيروني كيكوي òǹkàlọ́kà amma mamlakatu saudiya arabiya saudiya amma sórí saudi arabia fa'iyya mutamidu ala mutamidu ru'yatul aini fi jami'a ahkam shar'iyya ka dukhul ramadan wa khuruji àwọn eri ojú fo ni we lo instrument eri ojú fo o ma lo gbogbo ọ̀rọ̀ bá sharia كدخول رمضان بدأ رمضان بأولين وخروجي أتي كتلي وتعيين أيام الحاج أتي موجوع عرفة يعني موجوع حاج وغير ذلك من أحكام الشرعية أتي بيه بيه لأنه إذا جاء شريعة وقبل الله جميل في الدين والثبات عليه إنه الجواد الكريم ọlọ́run bukú fi gbogbo àsìdí kóngẹ́ dáadáa nínú ẹ̀sìn rẹ̀ kọ́lẹ̀ jíkẹ́sẹ̀ wárin lórí ẹ̀ ọlọ́ọ̀bá náà lọ bọ́rẹ́ jùlọ ọlọ́ba alápàdé jùlọ والسلام عليكم ورحمة الله وبركاته العافية ولو با أن ولو ما بيات بقوية جتاني question 891 àdìgbọ́bẹ̀ rẹ̀ rí àbí question 891 ما سيئة الروح الهلال إبر المراصد الفلكية اللي يعمل بها سماعة الشيخ يكشن لها قلني ما فيها رؤية الهلال عبر المراسل الفلكية كني إداجو نقع ما واوسو àbírírí oṣù pẹ̀lú àwọn rádà àwọn instrument wọ̀nyí ya sama al'ayyamal biya sáfiṣẹ́ ti samaratu sheik alọ́lawa fagba aljawab idan na'am ìzara áwọ̀ bí ainihi an tariq marsad tí ẹ bá rí oṣù yẹ pẹ̀lú ojú ẹ̀ àmọ́ lo instrument ló fi rí ọmọ ìtọ́ríkì jabal àbọ́lò òkè ogunlógórí òkè lọ ọmọ ìtọ́ríkì manara àbí lórí minaret ìdára sábàtà àná òrò àwọn obì àìní tó bá fi tẹ̀lẹ̀ pé orí pẹ̀lú ojú rẹ̀ yóò mal bí ha sọ̀wá àmì ìtọ́ríkì marasid أو عن طريق المنارة أو sọ̀tọ́ àwọn سطوح أو من أي طريق kọba àti pé ogbò olùwọ́ àwọn marasid olùwọ́ àwọn rádà ni antoric agbógbórí minerate ni àbí olùwọ́ àwọn òkè ní òkè ní abúrúwọ́ ọ̀yọ́ mi láàkín láàbúdà àyè ṣàdùn síkà anna òòrọ̀ àwọn obì àìní àmọ́ dandan ni kárí pé wọ́n jẹ́rìí pé ẹni question number 887 kọ́ṣẹ́ ìdáwọn pé ó ti padà sẹ́yìn nìyẹn èyí tí a kàrí 891 láàkà ó ti padà sí 887 síbẹ̀ ní ọlọ́sẹ̀ yìí náà tọ́ bí nísbàtìl bí dára darbil ma ráhàyíkún fi imin iya samata sheik nípa àwọn lo àwọn instrument wọ̀nyí kí ni ráàyí ọlọ́wọ́ bá kọwàá kẹyìn aljawab ìdáhùn إذا استعنى به فلا بأس لكن العمد عن عند روية العين الأمدى عند روية العين كثاب الأمدى تيبان لولاتي بوسو أما يتوقع جلاني يعني في تجي أمدى بوم بوم بوم بوم كي يفجوري لو داجلو نعم حكم صوم والفتر من من ردت شعنته ومن لم تمكن من الأقبار حكم بصوم وفطر من رد ردت شهرته kí ni ìdájọ́ gbígbààwẹ̀ àti ìsínú fẹ́jẹ́ pé wọn ọ̀gbẹ́ ìjẹ́rí ẹ̀ wọlé olórùsù orùsù Ramadan àwọn ìgbà wọlé kí ni ìdájọ́ ti ẹ̀sùn wọn gbààwẹ̀ yẹn àbórùsù oye Shawwal àwọn ìgbà wọlé mọ́lámi yẹtùbákẹ́lẹ̀ àmì question 888 إذا رأى الشخص الخلال تيهم بقى ولم يتمكن من إخبار المسؤولين قل يرون فهم طوعا إن كي ابن علامة رسول لا تددون أو رد له ذات شعرات وعبدت يسوى هو باولي فعلى يسوم واحدة سوني كما باولي من تكون رسل وكذلك بنسبة للعيد بينا أن تكون أسود لوري هل يفطر لوحده ṣe yóò sọdún lórí kàbí yóò jáwẹ̀ onígbàwẹ̀ aljawab ìdáhùn záàbà alùl ilmù záàbà báàdù alùl ilmù awa anáwò yẹ súnmù wáàdá àwọn kanáà wà fàákú yóò gbàwẹ̀ yóò bẹ̀rẹ̀ àwẹ̀ tí ẹ وصعاب أنه لا يجوز له أن يصوم وعدا أما يتبع مجنبك وبرقبه لونك ولا يفتر وعدا كوي بلو صدلو نكا بل عليه أن يصوم مع الناس ويفتر معهم دداني لو يكما بالكلام يبقى بابا كده سين كلام بابا لقول النبي صلى الله عليه وسلم تريد بلو أن يزبق الصوم يوم يصومون يوم تصومون ààwẹ̀ bẹ̀rẹ̀ ní òun àtẹ́bá dòbẹ̀rẹ̀ ààwẹ̀ kẹm ní ó jẹba ń gbáwẹ̀ wọ̀lfítíró yóò máa tẹ́fẹ́rún ìjọ sọdún lẹ́ ní ọjọ́ tẹ́ máa ń sọdún náà ní lẹ́wọ̀n wà ádáha yóò mọ́ta dáhùn léyà tẹ́ máa dúró ẹran tẹ́ máa dúró ẹran ní ṣùgbọ́n ẹjọ́ máa sí pàpọ̀ nípa nìkan máa sí tẹ́nìkan máa sì tẹ́ lọ́tọ̀ àmà ìdá kára fi báárí a máa ń dá o àdùn fa iná ya mọ̀ bèrò yá ti fi sọ́mi wọ́n sọ́tì àmọ́ wà nù ọ̀dà kò lẹ̀ sẹ́yìn rẹ̀ àbí question number 19889 uh, إذا رأت خلال رمضان تقدمت بإفادة ذلك ولم يؤيد أعاد أن يسوم الثلاثين يوما إذا كان الناس لم يصوموا إلا تسعة وعشرون يوما إذا رأيت الهلال رمضان عفوا إذا رأيت هلال رمضان tí n bá rí oṣù ramadan èmi nìkan mọ́ oṣù ramadan lápẹjú ẹ̀ wọ́n tẹ̀tẹ̀kọ̀dámtú lè ìfẹ́dà ti záàríká mọ́ wá lọ síwájú sọfáwọn ìṣòkò ọlọ́ni pín oṣù mọ́sọfáwọn tó ẹ̀kọ́ sọ fún ọlámi òyà yìí ni àdáni ẹ̀kọ́ lẹ́nà mi lọ́wọ́ lórí ẹ̀ إذا كان الناس لم يصوموا إلا تسعة وتشرون يوما تبقى من يقول يعني عوثمان بانتما 29 days الجواب إذا إذا تقدم الإنسان وذكر لقاضي أو مسؤول أنه رأى الهلال تي يبا لو صفواجه وذكر لقاضي ما هذا جواب يا صادق فذا فوا أنه راح الهلال إبي أوري أسو ولم يقبل من هو ده بالوري ولم يعمل برؤيته هو ده في شاشة دوريهم آه، فهذا فيه خلاف بين العلماء إليه وافعني يكون لوريه ذهب أكثرون إلى أنه يسوع أما قلق وافعني يوم بابه لأنه ثبت شعر في حقه برويتي تريوسو تولي لهم تيه حقي تيه أتري فيصوم ويسبق الناس يوم يوك يوقع ويودي بواجههم يقلوجوكا ويفتر ما أم إذا أفتروا وما صدوه نبا صدوه وذهب آخرون من أهل العلم أما كنا وانتعفني ما أما صباحي بيه لا يصوم إذا لم يعمل برؤيته يوم برؤيته كن يباوي لما تبعت الفتية لقول النبي صلى الله عليه وسلم بلو الشمس بايك الصوم يوم تصومون آوه نجتن بان باوي كل جمال والفطر يوم تفطرون أدود أن نجتن بان صدوك كل جمال والعدها يوم تدحون أدود لي أن نجتن بان صدوك لي أن نجتن بان دوامني وهذا اليوم إن لم يسمه المسلمون فلا يسمه هو أجواء يتعوى مسلمين بعد الباوي أمو بروك باوي إيه؟ وهذا هو اختيار الشيخ الإسلام ابن تيمية رحمه الله والجماعة من أهل إليه ناني الساتي شيخ الإسلام ابن تيمية أتعوى جماعة ما ولما هو أظهر في دليل أنه فيها جنين لقول النبي صلى الله عليه وسلم الصوم يوم تصومون ààwẹ̀ ìjọ tí ẹ bá ń gbààwẹ̀ ni wal muslimun lam yasumu tasbi'u sha'datuhu laaghiya fi haqqihi wa haqqi ghayrihi fala tasum àwọn mùsùlùmí dẹ̀ ni wọ́n gbààwẹ̀ jọ yẹn yọ́wà rí pé eré rẹ̀ yẹn afagilé láàgìyà afagilé fi haqqihi lọ́dọ̀ ti ẹ̀gán ilé ló fi tẹ́lẹ̀ jùlọ wallahu waliy tawfiq ọlọ́run kò fi wá sí kúngẹ́ dáadáa tí ẹ bá fura sí baba bò ń bá rahimahullah ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ tẹ̀lé ìmọ̀ tẹ̀ sí ìdájọ́ sheikhul islam ó di nítorí bàbá yẹn ọlọ́run púpọ̀ ọlọ́run kẹ́ wí sheikhul islam ibn taymiya ọlọ́run kẹ́ bàbá yẹn púpọ̀ kìí tẹ́lẹ̀ ìfẹ̀lẹ̀nú ẹ̀ níwọ̀n bá agbára tí wọ́n ló wà ní kámàkà náà ibi tí máa ọ̀rọ̀ náà àwọn ọba ọba ọmọ pé nígbà tó kú nìkan lórí tó sọ fún àwọn kan rẹ̀ fi yóò gbà wọn jù. kí ni abẹ́jú bọ̀ kẹ́mẹ́ ọlọ́run kan faramọ́ àwọn kan faramọ́ àwọn lè tó fẹjà ní ṣé ìlú Islam èwo ni ẹtí tún kà tí wọ́n mú wáyé àti àti ìjọba olóògbé náà báwo la gbé ìjọba ìdìbò. ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ ǹjẹ́ wájú ti tẹ́jọ sọ̀rọ̀ tán ọ̀yọ́ tí gbàsókè ní ká sọdún jọ ọjọ́ eh, àràfà tí wọ́n ní ká ṣe ìdìlójọ́ àràfà tí àwọn ìlànà sọ pé kí láti báyìí kí láti báyìí algarka òye ọlọ́kùn fi dáadáa àti fáwọn náà ọlọ sí hajj lónìí àwọn ọmọ alékí rẹ̀ wá sọ pé kí ni káwọn sí ọba ní kí wọ́n lọ́dọ̀ mt suleiman ní mt suleiman bá sí ní kí wọ́n sí mt suleiman bá sọdún kò sọdún mt suleiman bá ní ìwọ̀n sọdún kò mọ̀ sọdún àwọn bíi márùn bá bá ń kò tó máàlà mú magana da máàlà ya ce bu zo wurinka abin da me za mu yi malam mo máa ń sọ̀rọ̀ bára tí bá ọlọ́kọ̀ sáà tó dáadáa fún tó dára bára mo ní ara mi gbóná láti dùbà ó ní ara yóò ní gbóná tẹ́bà ti fún alẹ́ sí ìgbìyànjú bára ti bá mo ní máa ẹ̀bọ́ ẹ̀bá ni me za mu yi malam na ce ma ni manzo Allah sallallahu alaihi wasallam ya ce mu yi azumin ranar arafa sultan ya ce yi sallah ranar arfa ni za mu yi ah, ai mara ya bada amsa wanda yake so ya bi sultan wanda yake so ya bi manzo Allah sallallahu alaihi wasallam ba ya bada dilo wani mala ya ce manzo Allah ya ce mu yi azumi ranar arafa mu yi sallah ranar mu yi azumi ranar arafa sultan ya ce mu yi azumi ranar mu yi sallah ranar arafa duk wanda yake so ya bi wanda yake so ya ba laifi ba su ji sai ne iko ya ne odi ẹ̀kan sọ̀rọ̀ ó ní àwọn kan sọ́bà wọn àmọ́ àwọn tó sọ báyìí ẹ̀rí wọn ni kílẹ̀ ìwọ lè yóò tẹ̀lé ó ní àwọn ẹlẹ́dẹ̀ àwọn tó ní pé wọn ò ní ọ pé àsọmú yóò mọ tẹsán mú àwọn tó ń yẹ wọn sọ pé ẹ̀rí sọ pé ìwọ ní kankan gbà wẹ̀ ìwọ yóò àtẹ̀lé ó di tí ìbá rí ẹ̀rí ó di ẹ̀rí ènìyàn máa tẹ̀lé kì í ṣe pé ọ̀rọ̀ táwọn yòókù sọ àmọ́ ọ̀rọ̀ tó bá mú ẹ̀rí wà wọn ó di wa ọ̀rọ̀ tó bá mẹ́rin wọn là tẹ̀lé ti wa kódà bí wọ́n pé ẹ̀rí yẹn mistake ni ní wọn àwọn tó lẹ́rìí ní táwọn faransé ni ó di wa ó ní asọ́ yóò mọ tẹ̀sùn mú àwẹ̀ ń jẹ́ bá ń gbọ́ wọlé fítò wa alam naam. tó fẹ́ ó fẹsẹ̀ rinlẹ̀ àmì tó fẹsẹ̀ rinlẹ̀ jù arjẹ́ ẹni pé tó fẹsẹ̀ rinlẹ̀ jù tiwọn iná fẹsẹ̀ rinlẹ̀ àmì tó fẹsẹ̀ rinlẹ̀ jù eléyìí ó dẹ̀ ní eléyìí ti ṣẹ́gun islam wínú múlẹ̀ sọ fún wa láti gbé bàbá bùn bá rahimahullah nínú sísí ẹni pé í máa fi ọ̀rọ̀ ẹ̀rí ara ti ọ̀rọ̀ bàbá ṣẹ́gun islam nítorí kí ni kò sí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ yóò mẹ́rin wá bẹ́ẹ̀ bá nígbàlẹ̀ nígbà ọ̀rọ̀ mú sáfọ̀rọ̀ yìí wá mo ní ọ̀rọ̀ kan mo sọ fún yín pé ọ̀rọ̀ kan ní bàbá yẹn sọ tí mi fara mọ́ lọ́rọ̀ tó fi sọ̀rọ̀ sí wa àwa black tó ní àwọn obìnrin black kò ní ìdíkà lómi kọ́ ọ̀bà àwọn ìyàwó wa ó ní kún wọn ìyá ìjẹ́tẹ̀rẹ̀ náà so ẹ̀ ń bí nínú wa ó ní àwọn obìnrin black ó ní kò ní wọ́n nìkan ó ní kọ́ àwọn ìgbàgbọ́ obìnrin black ìyá ìjọ obìnrin ó di mi ò máa ní tí a fi wọ́n wò bá wọn obìnrin ó di ọ̀rọ̀ rẹ̀ kẹ́lí mi ò fẹ́ gbà wọlé nù àmọ́dá bá wo lọ bá wo bẹ̀ lóòótọ́ ẹ gbé àwọn obìnrin wọn lóòótọ́ táì tọ́ mẹ́jì kí n ṣe àwọn èèyàn ọlọ́run wa kó sànù wa àyẹ̀bẹ̀ kọ́ni ṣe Abdulrafi àwọn obìnrin wọn dájú obìnrin wa lọ dúdú fáyìn mẹ́kọ̀ dúdú lẹ́yìn Naam. Tubali fa fitinẹ ni, tubali fa fitinẹ ni. Bẹ́ẹ̀ni, gbẹ̀gbẹ̀ tí a fà mí mìíràn. Tẹ́wọ́ gbẹ̀gbẹ̀ tó torí ojú fi ojú náà ni pé wọ́n fi gbẹ́gbẹ́ bojú náà ni pé tó bá rí ojú mi yóò attract rẹ̀. Tí wàá rí ìfàfitinẹ kí ní àbúrò bojú rẹ̀. Ẹ rí bíláàkì yìí. Ó di yẹ, ó di yẹ ọlọ́wọ́ sànùwà ọlọ́wọ́ sànùwà náà lẹ́yìn náà tàbí mọ̀ pé ọdẹ́pá àwọn òkùnfà àbáwọn funfun yẹn wọ́n dá àjùwá lọ títí mi fi máa rò báyìí ni pé mi ò tí rí dúdú mi ò tí rí funfun àbí pupa tó fẹ́ di dúdú rí àwọn ọmọ orí àwọn dúdú tó fẹ́ di pupa ìmọ̀ bí ọ̀rọ̀ mi yẹ yẹ yín ẹ̀rì rí ìbò àbí lárúbáwá tó wà lè kún ọ̀dà tó lè lo insulin nǹkan kó lè bá di black àmọ́ àìmọye black ló lè bleach ara rẹ̀ kó lè bá pupa àyíbẹ̀ kọ́ ni tó obìnrin pé á fi máa fi ẹ̀mẹ́jà wo kó dúdú ni wá dúdú lèmi náà mo dúdú lèmi gan lọ́nu yìí ẹ̀yìn máa rajú mọ́ mi mo dúdú lèmi lọ ọdẹ bó ti lọ nìyẹn Allahu ta'ala ala dáàmà nǹkan ayé náà ní ṣe nǹkan ayé náà ní ṣe tó ma fi báyà ṣeré dáàmà sí àwọn tó ń pààyàn torí owó tó ní ti ní mo sọ fún yín pé mo wà ní mo travel jọ kọmọ wà mo dé tó hotel kan wọ́n á mú wọn máa àwọn ní cocaine ó ní wúlọ́gẹ̀ẹ́ olówó lọ́wọ́ gan-an ó ní owó lọ́wọ́ gan-an wọ́n á béèrè pé pẹ̀lú gbogbo mọ́tò tó ní gbogbo olé tó ní ìpẹ̀lú owó kí ni tó ń wá tí wàá rówó náà gan kí ni kò sí olóòótọ́ nípa oyún lẹ́yìn káwọn gbóbìnrin káwọn mutí káwọn sùn tẹ́rì oníkìlọ̀ tẹ́wọ̀n kí ni kí wọ́n fi ṣe kí ni kí wọ́n fún òyìn sí ọba àmà sùn ní owó bó ṣe rí ní ilé ayé náà nù ilé ayé náà nù gbogbo ẹ̀ náà torí ayé náà nù ẹ̀ kọ́ sọ́wọ́n bá àlùjẹ́nà àlùjẹ́nà ẹ̀ lọ ga jù tó ẹ̀ ká máa target ojúdú ni òpupa ni tí ẹ̀ bá wọ ná olúwa jẹ ìyà àmọ́ ẹ̀ bá wọ àlùjẹ́nà ọ̀ọ́ ó ti jẹ ó di iye bó ṣe rí nù wallahu ta'ala alam